jẹ́ pé bí orin sẹ́ni kọ̀ọ̀kan wọn. nígbà tí ọlọ́ọ̀bá aláàlá ń sọ̀rọ̀ nípa àwọn kékeré àti bí àgbéyàwó ló ṣe lọ. Allah subhanahu wa ta'ala. ọlọ́ọ̀bá ń sọ pé ọmọ ìfọ́kù láti lọ wá sí òkúta ìlú àyíká lóhùn ìgbésẹ̀ àwọn tí ìṣòro fẹ́ẹ́ rí wọn tó bá dúró àwọn yìí làwọn tí wọ́n là lọ́wọ́ nàìjíríà wà wọ́n kọ́ pàtó wọn àbí rẹ̀ àmọ́ ẹni tó bá já sí wípé nígbà tí wọ́n wọ ẹsẹ̀ ẹsẹ̀ ìlú wọn ọlọ́ni ọ̀gbìnà ìkàlẹ̀ yìí ni wọ́n ti lè fà àwọn ọ̀rọ̀ wọ́n ti lè yí ara wọn lóṣù bí ìjà àjọ náà sọ ọ́ nìkan ọlọ́run ìjà àjọ náà ti tẹ̀lé wọn wọn lọ́dún yìí. تلقى وجوههم النار وهم فيها خالدون iná ọba ojú wọn jẹ iná jẹ gbogbo ojú wọn nígbà tó bá ti gbogbo ara wọn lọ ẹgbẹ́ gbogbo tó bá ti ń ṣe pẹ̀lú pé àwọn nínú ọgbà wípé aṣọ ọkọ ọdẹ ìgbà ọdẹ ìjà rẹ ṣe é ló látọ̀ lébù lára ọmọ ẹ̀dá èèyàn òkè yóò ṣàpèjá sí pé ìbáfíìsì sí ìrẹ́ náà àjàdé ìjọba da ojú sílẹ̀ fún àwọn àgbẹ̀. Orí ojú fèsì nígbà sókè ibẹ̀ ló jẹ́ ààyè àfihàn ìgbàra. Orí ẹ̀dá lọ́dún tí wọ́n ń ṣe wá nínú ọ̀kan ọ̀gbà aláṣọ ká tó náà lóko fẹ́ kọ̀ọ̀kan. Alábìrin ìdá àtà ọ̀sọ̀rọ̀ àhàdìgbò wọ́n ní èjì ẹni ìlú rẹ̀. Ìgbà tẹ́ ẹ bá ní gbígbóná aṣọ tẹ́ ẹ àwọn ọ̀sẹ̀ àárín ẹ̀rọ gbàrà ní ojú. Lọ́dún ìtọ́gbẹ́ tó wà tilẹ̀ pé ṣàìsàn ibi tó fẹ́ kéde àbíyó kọ́kọ́ mọ́wọ́ lọ nígbà tá a bá ń tawọ́ síra wa ojú rẹ̀. wà á lẹ àgbà ó wá dábìí ẹni pé nígbà yẹ pé pítọ́ bí ọkọ̀ òfóònù ló tó bá fẹ́ nà ojú rẹ̀ níta. bí ẹni pé ara tí àṣetán tó bí ìṣúná àdámọ́ ara ẹnì kọ̀ọ̀kan. bóòlù aṣèwádìí ẹ̀lẹ́kọ̀ọ́ bó láti pẹ́lẹ̀ pẹ̀lú ọ̀dà náà ìdá béèrè ìgbà ìjà ẹni fẹ́ gbà lójú òun wọ́n nílò àdéhùn ìpínlẹ̀ ìbàdàn tẹ́lẹ̀ ìwádìí ọwọ́ ajá lẹ́sẹ̀ òun fẹ́ gbà lójú kó lọ́ba àtàkù àdéhùn gbogbo ẹni bá ká àdéhùn lọ́dún sọ̀rọ̀ máa sọ̀lá nítorí sọ fún wa yín dàrẹ́ tì níbi ká mọ́jà torí tó bá jà tó bá gbà yẹn lójú ojú ti nà lọ́dún ní ká mọ́gbà yìí ojú lànàbì ní ká jìnà sí ààyè ká wá jà wádà èmi bó bá fẹ̀fẹ̀ yá ní tàbí kó fẹ̀fẹ̀ yá lójú tàbí kó fẹ̀fẹ̀ fọ ní èdè kò sí ìjà ànàbì ní ti dáadáa fún sọ̀rọ̀ àkàdùkọ́ wà ní ẹ̀jì tẹ́lẹ̀ ní ìwádìí bọ́rọ̀ bá dìjà láàrin ẹ̀mọ́gbà ayé bẹ́ẹ̀ ni alẹ́ fún ọkọ̀ wa fún làwọn ìlú náà sí àpò ọkọ̀ ìyàwó ìjọ tí ìyàwó yín bá wù wá kò bọ́ ìjọ tí ìyàwó yín bá kọjá àlà ọlọ́run tẹ ẹ bá fẹ́ bínú àlọ́bìnrin wà lára fẹ́ bí ìwádìí ẹ má gbà lójú. ààyè yìí ojú ààyè àdúgbò àti nígbà tí wọ́n bá jẹ gbogbo àwọn ibi tí ò ní àsọsí lára tán yóò wà kó síbi ojú ọlọ́run bá jẹ tẹ́lifà ojú àkùnrin náà. تنفحوا وجوهكم النار وهم فيها كالحون ọlọ́run bá lọ sọ pé iná àwọn ọmọ jẹ iná ìṣẹ́ ojú wọn gbogbo tí ó fi ẹlẹ́gbẹ́ òkú síwájú mìíràn tí ọmọ òwúra rẹ̀ ń bẹ̀ pé ọlọ́run dáadáa àti nítorí tí kì í ní dídá ọlọ́run dáadáa yẹn òun náà ní kókó ṣe àmọ́ àti tó bá lè fi náà yóò di ẹwà rẹ̀ jù rẹ̀ àmọ́ nínú kí lọ́ọ́ fi àwọn èèyàn lọ́nà ní wa ní ìwà lọ́wọ́ èmi tí mo bá ìtura èmi tí mo dá tó báyìí nígbà tí mo bá wọn mi àti tó bí ẹwà tó tó báyìí ni mo wá dá sí gbogbo. ìṣàtọ̀ ló ń ta àwọn èèyàn lọ́nà ó sì lọ ń yẹ̀wò lórí kò ní ìlú ọlọ́ọ̀bà náà fún àdáṣe pàtó ọlọ́run alámùsàtọ̀ àyà ti fi àlẹ́ ìlú ọlọ́run tó wà níbi ìrọ̀lá àwọn ìdílé tó bá ti dá ní tí wọ́n ká àyà ní tí wọ́n ká àyà ní ọ̀pọ̀lọpọ̀ bí ibi tẹ̀ sọ pé irọ́ ní gbogbo ẹ̀ làákà ìlẹ́ fi ń sílù rẹ̀ ìṣòro wà wà ní ọkọ̀ pé yóò ti kú yóò ti gbé ẹ̀bùn èèlà ìlẹ́yẹ ọdún. pé ọ̀rọ̀ ẹni wọ́n àjíyàn padà téèyàn ti jẹ́ra n'aka sáré làákàyè ni nwere, fi ń sírò rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá bá sọ̀rọ̀ sọ́nà ẹ̀yìn kan bẹ́ẹ̀ ni pẹ̀lú làákàyè àfi pẹ́ ìgbà lábọ̀ ẹgbà na làákàyè ni wọ́n a abáńkà ayà ọlọ́run fáwọn ìwé tí wọ́n kọ ní sáfìdì iṣẹ́ wa ní kílìdà ìwà ń ka ìwé sáfìdì ìwé sáfìdì ń ka abáńkà ìwé sáfìdì ìwé ìwé bàbá ti jẹ́ ẹ̀kọ́ bàbá rẹ̀ ọ̀rọ̀mìlà ọ̀rọ̀mìlà bàbá ìwé ẹ̀ ìpínlẹ̀ tí wọ́n kọ tó gbòmìnira ìwé ìwé ìyàwó lè kọ́ wá ní òye tó ń sáwọ́ tó farabalẹ̀ tó tó tẹ́tí kó tó ọ́ àwọn kékeré tí ẹ burú àwọn kékeré tí ò fi yẹ kó kọ́nà kọ́nà ọlọ́run àti ìfẹ́ràn ọ̀hún tó ń sáwọ́ èyí ò fi ara tó fi yẹ kó yẹ kó yẹ gbàtà lórí ẹ̀ ti lè ní mọ́ká odidi ẹ̀kọ́ náà lẹ́bi ìgbà òkè sáfọ̀ odidi ẹ̀kọ́ tààrà gbogbo rẹ̀ láwá tẹ̀ ó ti bóyá àwọn ní ọkọ̀ ní ìsìlámù ẹ kú àwọn náà ti bẹ̀rẹ̀. nínú àwọn ọ̀sẹ̀ tó máa fẹ́ tó máa fẹ́ fọ ìfà láì lẹ́yìn méjì ọkọ̀ obìnrin tó rẹwà dáadáa òun ni wọ́n ti fi òògùn yẹn tó bìnrin tó mọ̀. òun náà yóò fi òṣèlú sínú ìfà láì lọ́jọ́ àná ọmọbìnrin tuntun ló gbàlágà ó sì lẹ́wà dáadáa ìgbà tí ìsìláàmù ń gbé egypt ó wá sọ pé tó jẹ́ kàlífà ìpè níta àánú ṣe lò tó dò yìí lọ sọ láì ṣe bẹ́ẹ̀ kò ní sọ òun náà wá yarí ní kíní ìsìláàmù ló lè wọ ìgbà náà ìlú àwọn akọ̀wé ìtọ́ pàṣẹ àlífà wa kò tí ó fi wá ó wá gbà lọ́rọ̀ lọ́dọ̀ àlífà àgbà gbọ́dọ̀ kàtọ̀ tó jẹ́ àlífà gbọ́dọ̀ sí ìgbà náà. àwọn eléyìí tó lọ́ọ́ sọ̀rọ̀ ní obìnrin obìnrin náà wọ́n ti kọ́ ló tọ́ kọ́kọ́ sọ. lọ́ọ̀bù wa gbé kádàdà àti gègé kọ̀wé wọ́n ti ṣe dá ìwọ̀n náà pẹ̀lú ọ̀rọ̀ ọba ọjọ́ ayé àtàkùn ìyá lẹ́yìn ìwọ ìfọ̀ náà ló ń pè ní lẹ́yìn. كنتم تتبعوا بسم الله فجروا من الآن tó bá jẹ́ pé owó ọlọ́run ló bá fi ń sọ ìyá báyìí báyìí báyìí ló wọ́n sọ. wàyí kún tàtẹ́jì ìdí snick àwọn fẹ́ pé agbára rẹ ìwọ ló bá ń dá ìyá ló bá ń dá yé ara rẹ ètí ò o so ó ju mẹ́ta ó kù báyìí ọlọ́run ló yẹ ní ogún mẹ́ta kí ló jẹ́ bẹ́ẹ̀ ojú àlámì ńlá ní ìgbésẹ̀ tó kọjá àti ọlọ́run àlọ́ sọ rẹ̀ bọ́ ni wọ́n ń ṣe gbogbo àwọn ilẹ̀ lágbára ẹ̀ kí ló fa wàhálà tó gbà lẹ́yìn lọ́mọdé náà. kò sí ẹnìkankan tí ń jẹ́ ìnàsọ́ra christian kò sí ní mọ́kà kò tí ń jẹ́ ìnàsọ́ra ní mọ́kà kò tí ń jẹ́ ìyàwó ní mọ́kà àwọn ẹlẹ́gbọ́ ọ̀rọ̀ ni wọ́n lé àlẹ́bí kò ní mọ́kà lọ́wọ́ ọlọ́wọ́ bá tó wá mọ̀ká náà lẹ́bọ̀ wá ní mọ̀dínà ọlọ́wọ́ mọ̀ká náà ó padà sí wá tó gbogbo ìtàkùbẹ́ nù kábà pátápátá kò dé ní kí lọ́ọ̀rẹ́ àbẹ́rẹ́ wa mú pàpà rẹ̀ báyìí lórí ẹ̀ ní ti gbogbo àwọn òòṣà ẹ̀yà náà níjọ́ náà náà nínú ìwà tí o kò lè jẹ́ àkàlẹ̀ pàkó náà kọ̀ lọ sára ilẹ̀ ìbára ìlú náà. bẹ́ẹ̀ bá mẹ́ta ẹ̀ka ìsáàjì kódà bá mi sọ yìí àwọn ọ̀tá ànábì kan bí ẹ ti kà lẹ́yìn. ilé ìwé pamọ́. ìkẹlẹ níjọ́ náà ni kùránì ti bẹ lọ́wọ́ ànábì sọ̀rọ̀ máa rẹ̀. ọ̀rọ̀ tó wù sáfù ètò sáfù. ẹ̀rọ aláìmọ̀ fún mi. dókítà bá jẹ́ láìmọ̀ fún mi. ẹ̀sùn tó fẹ́ pàpáyé ẹ̀sùn tí ò ní tó ti bẹ̀rẹ̀ tí ò dẹ̀ níbi tó lọ. ẹ̀sìn ọlọ́run kan náà àmọ́ ó sì lọ rọrùn nínú àwọn ọba ọlọ́run ti papọ̀ pátápátá lóòótọ́ látọjú ayé àlẹ́bí ìpèsè àwọn kan wà ògbó làwọn mọ̀ àwọn kan wà ìtọ̀gbó ni wọ́n mọ̀ àwọn ọlọ́yà ń bẹ àwọn ọlọ́sọ̀ òṣogbo ń bẹ gbogbo wọn sì papọ̀ ìdí èyí àwọn ọ̀ṣun kò tẹ̀sí kò tẹ̀sẹ̀ rí bẹ́ẹ̀ èdè ẹ̀sẹ̀ rí bẹ́ẹ̀ nígbà ayé àlẹ́bí náà òun ta kan mọ̀ náà tù òòṣà tàwọn kan òòṣà ni òòṣà tàwọn kan òòṣà ni àmọ́ tó ti bẹ́ẹ̀ gbogbo wọn ni wọ́n jọ pẹ̀lú pọ̀ náà jọ pamọ́ pọ̀ ní ìdàgbà. bẹ́ẹ̀ ọlọ́sùn òru ayé bọ̀ gbó ológun kò ní báyé bọ̀ ọ̀sùn àbí ẹ̀kọ́ ìwé ìsìláàmù ọ̀kan tuntun. Allah subhanahu wa ta'ala ní gbogbo ayé tí wọ́n ti ṣe islam ẹ̀yọ̀ ó dá mi lójú tẹ́ ẹ bá lọ sí Brazil wọ́n tó sọ ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ yàtọ̀ ó ṣọ́ pé kì í ṣòwò wọn bọ̀ bẹ́ẹ̀ ó lò ó sàmì ìṣòro ọ̀gbọ̀n tẹ́ ẹ bá dé China tó máa ń kò lè jẹ́ ọ̀ṣun òṣù ìní mọ̀ ọ̀gbọ̀n wọ́n lò ó sàmì ìṣòro ọ̀gbọ̀n tí wọ́n kó pápọ̀ bó bá dé India ó lè dúró sí bẹ́ẹ̀ tó ń tẹ́kọ̀ òkà náà ní àkọ́kù ìjọba ní gbálọ́dọ̀ mùsùlùmí India àlọ́ tó bá dọ̀dọ̀ mùsùlùmí China àlọ́ tó bá dọ̀dọ̀ mùsùlùmí Brazil àlọ́ gbogbo ayé tó bá ti dọ́kọ̀ mùsùlùmí làwọn àlọ́. ọ̀rọ̀ ọba ní jèrè ọ̀rọ̀ lára kejì tó bá dàbí ti àrùn alẹ́ mú sáfù àyà ti ìlà àlẹ́ ìṣúná káyà ń bẹ ìwọ فقلت بها أعوذ بالله من الشيطان الرجيم قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين lẹ́yìn tí ó kábàámọ̀ lẹ́yìn tí ó mọ̀ ní mọ ọlọ́run lọ́ba lọ́jọ́ tí èyí sábà òun wàá mọ ọlọ́run lọ́ba ọba tá à ń dúró fún wọn láyé fún wọn gbà á tó bá dàbí ìyá mi wá pé rọ́bà náà èyí olúwa wa gbọ́dọ̀ lọ́jọ́ àmì náà ṣe fún wa jù náà orí ibú táwọn kóra àwọn sí ó sì kó àwọn láì lóyún táwọn ti jẹ́ pé gbogbo fẹ́ táwọn ṣe ìkàtọ́ńbẹ̀ tó jáde àpéjà ló làwọn ṣe àtẹ́jú àtẹ́jú àtẹ́jú àtẹ́jú àtẹ́jú sóko eléyìí ló ṣe tó ṣe. ربنا أخرجنا منها Rọ́bẹ̀ ti fi ọlọ́run sọ̀rọ̀ gbà náà ìlú lọ wa, àwọn ìjìnlẹ̀ ìbílẹ̀ ha, yọwọ́ lọ lẹ́yìn, àti wàyí ojúmọ́ tó o bá ìdá wa padà ayé ká lọ òkú ṣe sí. àwa náà mọ̀ wàyí nà wàyí nà bọ́ọ̀lù àwa náà mọ̀ pa àtàkùn sí. àwa náà mọ̀ pa lábùkù ni wa ṣùgbọ́n tó o bá ìdá wa padà àlùmọ́ọ̀mù bá kọ̀ ọ̀dàlẹ́ ìwà ìwà lọ́rùn bá fẹ́ gbé ọ̀rọ̀ yìí yóò lọ́wọ́ ọ̀rọ̀ yìí òun ni ó jẹ́ gbúdọ̀ táwọn ọmọ ilé lẹ́nu kò ní sọ mi rẹ̀. ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé ilé olúwa wa àfi ìdàgbé yọ wá kúrò nínú ilé wà ilé ìgbóhùnà tó o bá yẹ dá wa padà bá ní àfi dáadáa wù bó tilẹ̀ jẹ́ pé àwọn náà àyè alábòsí ọlọ́wọ́ máa sọ pé. Ẹ̀sẹ̀wù bí ìhà tó gbọ́ kankan nínú yín. Ẹ láti tẹ̀lé yín ẹ má bá nínú ọdún kan bí nígbà wọ́n máa bẹ̀wọ̀ kó o jọ mọ́tò báyìí kò lè tọ́. Nígbà wa jọ pàṣẹ sí ọ, ọ wà ní ètò ẹ̀rọ àbẹ̀wọ̀ ẹ̀rọ àbẹ̀wọ̀ òní Ọmọ ìyẹn náà lọ́ọ́ ti ọlọ́run bá àná náà, ó ń pè wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá. Ó tó ti kí ó wù ú. Ṣé gbogbo àwọn gbogbo òkùnkùn àwọn àdóbi ọlọ́run bá pátá pátá pátá lágbègbè débẹ̀ táwọn èèyàn ìpàdé rẹ̀ tó bá dà sí lánàá yóò sì wá lọ láti fi àná ọlọ́run bá sọ pé ẹ̀kọ́ tábù yìí à bára yín sọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀yìn ẹ̀jìnlẹ̀ tó ẹ̀jìnlẹ̀ tó ẹ̀jìnlẹ̀ tó ẹ̀kọ́ rà yín sọ̀rọ̀ wọ́n lọ́wọ́ àti ẹ̀jìnlẹ̀ tó kama Ibẹ̀ dẹ̀ láti lórí àwọn ẹni ọlọ́run. ọba tó wá ní òun wa náà wà bàbá rẹ wájú báyìí kò dínà ẹ pé ẹrú wá àmọ́ dínà ẹ pé ọmọ nìkan wà tó jọmọ ẹ̀yin gẹ́gẹ́ lọ́wọ́ yóò àwọn tá a lè lẹ́rú ni ìdájí ẹ̀yẹ rò ìpè tàkúnlé wà bẹ́ẹ̀ yá ẹ̀yẹ rò ẹ̀rí ìpè ta wà bẹ́ẹ̀ ìpè tìkẹ́ máa wà bẹ́ẹ̀ yá ìdájí ìdájí ẹ̀yẹ rò yóò wà bẹ́ẹ̀. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة inna Allaha yaghfiru dhunuba jami'a. ọlọ́ni àwọn kọ̀ọ̀kan náà wọ́n ẹ̀rù tí wọ́n mọ̀ mí lọ́ba àwọn tí wọ́n ti rọra wọn lẹ́nu àwọn ìwà àwọn tí wọ́n fà náà ààbẹ̀ mi náà ìlú ìlú àwọn àwájú àwọn ọgbọ́n fàbí bèrè lánàá ṣùgbọ́n tó ti bá a gbọ́ èyí ṣe dídì ti fi apá bẹ̀ fàbí bèrè lánàá wàhálà mọ̀ fífún un wàràhàmùnà kò kẹwàá wà á nà ọyọ wà kìlú kálí yẹn máa ń kẹyẹ ẹni ó lè kẹyẹ bí ọlọ́wọ́ bá máa sùn ibi tọ́lọ̀ bá kẹyẹ tó bá foríjì àforíjì máa ń sáńdù tẹ̀ ó kéré nígbà tẹ́ máa rọ bẹ́ẹ̀ nínú ló kórè ẹ̀sẹ̀ rẹ̀ nínú wa fi ọ̀ tó bá foríjì ọ̀ mo ti foríjì ọ̀ àbọ̀tún ọ̀pọ̀ ìjọba ìdílé rẹ̀ pọ̀ béèyàn ti lọ sílẹ̀ mo ti rí yàn mo ti yá sí rẹ ṣùgbọ́n ìgbẹ́ kàkà mi àbí ìdí tọ́lọ́ ọba fi kẹ́ ọlọ́wọ́ bá ti di ìyẹn lọ ọlọ́wọ́ bá yóò torí bí ìyẹn yóò tó wá kí tó bá wọ ọmọ yìí wọ ọ̀ṣun. فاتخذتم منهم سخريا حتى

ìjọsìn ìlẹ́nu ló sábà pẹ̀lú pé ọlọ́run ní àmọ̀ pé wọ́n máa fi wá ṣe ìrìnàjò àwa náà pa ń bọ̀ àfi wọ́n ṣe ìrìnàjò ìrìnàjò láti ọ̀sẹ̀ tó kéjì. ẹ ilẹ̀ lẹ́bí náà àrùn káàmù ilẹ̀ lẹ́bí náà wọ́n sọ pé láti yẹ̀yẹ́ ó dẹ̀ kọ́mọ̀ nínú ẹbí wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ láti gbó wọ́n jẹ̀ bí yẹ̀yẹ́ yẹ̀yẹ́ bí àbọ̀ àti tójú wọn ò tó nípa wa ó wà lọ́sọ àlẹ́ àní àlẹ́ àní ìpàdé àdá náà lọ́mọ sí àwọn ọmọ àwọn ọmọ tí lọ́mọ gádá sí àlẹ́ àní tójú wọn tó ṣùgbọ́n wọ́n sàfẹ́ kù wá lọ́dà wọ́n fẹ́ kù wá lọ́kọ̀ tí ò dá àlẹ́ àní. Ọlọ́ni nígbà tẹ́ ń fún mi ẹ̀fẹ́ àtà àrùntà òkun ìdíkì. Yẹ̀yẹ́ tí wọ́n fi wá sí yìí kò jẹ́ kí wọ́n sí àwọn padà tó lọ lọ́wọ́. Yẹ̀yẹ́ tó ń fi wá sí ìtọ́jọ́ àwọn ọmọ ìlú sí yìí kò ní jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn náà mọ̀ fún ọjọ́ kan. Ṣé ìwé ó kọ́ ó kọ́ ìṣòro sáà ló fún ìjẹ́ yìí? òbí o ò tún lápọ̀lé fáwọn àbá ìwọ ló mọ yẹ̀yẹ́ wọn èyí jọ́ọ̀sì ò lọ mọ́sálásí ò wá níbi ọba fún báyìí ló fi fi wọ́n lọ fáwọn àbá àwọn àbá àti pé wọ́n sì gbé àwọn àṣà wá wọ́n sì gbàgbé pé àwọn náà ń gbé wọn jọrọ wọ́n sì pa àwọn obìnrin ní ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ títí tí wọ́n ti gbà wọ́n ti gbàgbé ọjọ́ ọ̀gbìn ọ̀gbìn. ọlọ́run ẹ ti ká ìròyìn pẹ̀lú ìrẹ̀lẹ̀ ẹ̀sìn ọ̀gbìn ìmọ̀ ọlọ́run wọ́n kún sọ sí nínú ìdè ẹ bá lórí lára àwọn àwọn olóyè àfikẹ́ tí wọ́n ti lè jẹ́ pé ah, ah, àbá ní ọgbọ̀n yìí ìtapá bíi ápù rẹ̀ ìtapá bíi ápù. Ṣèwúrọ̀ lọ́jà wọ̀fẹ́ tí o lọ apá kan ojú ti àwọn tó kù. Àbá ẹ̀yìn láti lẹ́kùn sílé ọkùn. Bẹ́ẹ̀ ni wọ́n lo àwọn obìnrin náà tí wọ́n lọ fún ọ̀ṣun. Torí ẹ̀ wọ́n á pè wọ́n á pè ẹ̀jẹ̀ sábà wọ́n á pè lẹ́kùn. Wọ́n pè jẹ̀lú bábà tó bẹ̀rẹ̀ wọ̀ bà wọ́n ojú òkú wọn kódà wọn pàtàkì ọlọ́wọ́ lápẹ̀lé lẹ́sẹ̀ wọn wọn a máa fi yẹ̀yẹ́ ó lọ wá fi yẹ̀yẹ́ ó lọ pàwọn ẹlẹ́yà lóko wọn. àwọn ọmọ ẹni wọn kọ́ ní ìdílé ìdílé ìdàgbàsókè èyí ni wọn fi wọ́n ṣe. tó bá dàlùkì yá lọ fún àwọn olùkọ́ wọlé sí ọ̀rọ̀ ìbẹ́yìn rẹ̀. تجري èyí àwọn èèyàn òun lójú ló pa padà kó lè sún náà kí làwọn èèyàn lọ wá wí lẹ́yìn ní òfin ṣe kan náà ìwádìí àbá àbórí èmi ni mo ẹgbẹ́ mi. láti àná ṣe wọ ìjẹsà ìyá ní kọ́mọ mọ̀ wọ́ ọmọ náà ó fi kó tiẹ̀ náà pé à òun fẹ́ ìdíkò wọ ìjẹsà lọ. gbogbo wa tó bá ń wọ̀ oríṣiríṣi wọn máa pè wọn wọn lè pè é ní gbogbo kiri bó ṣe fáìpù bó ṣe fáìpù ọmọ kan sọ fún un pé níjọ́ tí ó lè lò ó tó ń ṣí ojú fún ó fáìpù báyìí. olóṣèlú sọ fún un ó fáìpù báyìí wọ́n á da ìwé ilé ìfura kí ló ṣe é olóṣù ìṣòkò tẹkùtẹkù òjò ọmọ kó sopọ̀ rẹ̀ ó gẹ́ni kó bá rẹ̀ sopọ̀. òun náà dẹ̀ ni tí yorùbá dúró dédé nígbà tó o bá dúró dédé tó o bá fi ìmọ̀ tó o fi ìmọ̀ tẹ́lẹ̀ ìmọ̀ ẹni tó bá rẹ̀ nìkan tí ó sọ fún ìwé ìfowópamọ́ ìwà òwò ìgbà ìwọ̀gán ni ó lè jẹ́ pé jẹ́ ìwọ́n lóògùn náà. ṣùgbọ́n tó bá jẹ́ pé ìmọ̀ ṣáájú yìí mọ́ ìwà tó fi kà ó kọjá ní ṣe tó ní láti ṣùgbọ́n tó bá rẹ̀ ní ṣùgbọ́n tó wà ìpìlẹ̀ fún ẹ̀kọ́ ara rẹ̀ ní sùn ìkọ́ èyí kì í ṣe ìtọ́nà ọba tó dá wa tó fà ní pọ́pà tó ìwọ́gbẹ́gbọ́ ẹ̀kẹ́ ìwọ́gbẹ́lẹ̀ ẹ̀kọ́ náà sókó bẹ́ẹ̀ níbi òfin ọlọ́run ìwà fáńpọ̀ ọ̀jù wọn ẹ̀ ní o ò lépè níbi òfin ọlọ́run ìwọ gan ló yẹ kó lọ́ba rẹ̀ sọ ìgbà tí mọ̀ bá tẹ́lẹ̀ nìyẹn bọ́ tí ò bá sí mọ̀ níbẹ̀ tó bá kẹ́ ẹ fájà ẹ fájì dídà bò mí ni yóò kú ẹ kókó èmi náà sọ fún mi fẹ́ẹ́ lò ó wọ́n fà kí dídà bò lórí mi orí ẹ̀ ìwọ náà wà fi sùúrù gbogbo tó kálukú wá ṣe lọ́lọ́run nígbà tó ti pé amọ̀fin ló gbẹ̀tẹ̀ láti olóòmù tó bá jẹ́ pé bọ́mọ nìyẹn ṣe máa ń ronú ní àná èyí ní àbí àgbàlagbà ló tó bá jẹ́ bọ́mọ nìyẹn ṣe máa ń ronú ní àwa ti bẹ̀rù ṣùgbọ́n lórí àti ṣe àbá àbí ká dá sọ bí ẹyin gbogbo ìwòrí ọmọ ẹ̀dẹ́ yẹn náà ògbà táwọn fi dé sílẹ̀ dé ọlọ́wọ́ bá sọ pé lọ́jà máa sọ́ńtọ̀ àlẹ́bí rẹ̀ ni ó bá kó sọ lẹ̀ tó ń daṣọ rẹ̀ mọ́lẹ̀ daṣọ rẹ̀ bá ń kalẹ̀ níwájú. gbogbo ẹ̀ àbùsùn náà ní sùúrù ló ṣe. lọ́wọ́ sọ pé kí ni ìjẹ̀bẹ̀ ìlú ó wá ṣe wọ́n lẹ́gbọ̀n ìlọrin fún ìgbàgbọ́ ní ìjẹ̀bẹ̀ ìtùnú ìyàwó. àwọn táyì ń bí ilẹ̀ yẹ̀wò láyé yìí wọ́n á sọ wọ́n lẹ́sàn pẹ̀lú sùúrù. sùúrù ni àkọ́kítà òwe alẹ́nudò ọlọ́gbọ̀n ọ̀gẹ̀dẹ̀. lẹ́yìn bá ní sùúrù yóò pè ní lọ́sùn lẹ́yìn. lẹ́yìn bá ní sùúrù lànàbì sọ pé lọ́sùn ọmọ rọmọdọ́n àwọn ọmọ nǹkan ọmọ rọmọdọ́n ìfẹ́lẹ̀ pọ̀tìfà ìfaradà sùúrù ìmọ̀ọ́nì ní pé kò sí ọlọ́run pàtàkì àwa látẹ̀ mọ́ra òwúrò tó mú wa fún kí lọ náà àbí bóró bá tó tẹ̀lé ló wá lọ wá omi ọmọ àkùnrin kọjú bí aláàtì sùúrù ọlọ́ni ilé ìjẹsà ìtumọ̀ ìyàwó ìmọ̀ sọ́dà sùúrù tí wọ́n ṣe kò sẹ́ni tí òun náà wò kó ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó ṣe làwùlàlú ayé kò sẹ́ni tí òun kó òun náà dantí àánú ajé àbí. bẹ́ẹ̀ kọ́ ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ jésù náà máa ń pa àwa náà sì lè gbígbá ní sùúrù wípé a á kì í ṣe pamọ́ àwa fèsì nǹkan tó pọ̀ ẹbí ní ẹ̀jẹ̀ aládùúgbò yóò wù ọ́ láti wù wọn àti tó wá torí àti tó torí àyà ẹ bá fún àwọn náà lọ́la ó lọ wá gbogbo tí ò nípa rẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ àwọn àdúró olóòrùn pẹ̀lú ìṣòro ìwọ tí wọ́n ṣe yẹn ọlọ́run bá máa sọ̀rọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìṣòro ìwọ àwọn àfọwọ́lẹ̀ ẹ̀lẹ́ òwúrò nípa àfọwọ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọlọ́run náà ẹ̀yìn lẹ́gbẹ̀rẹ́ ọlọ́run bá ti ká gbé kò sùúrù tá à ń ṣe yìí kò sí àwọn èèyàn ta tẹ́tẹ́ tí wọ́n rówó bẹ̀ tí wọ́n bu sùúrù ní òsì ayé abẹ́ ìwọ́tọ́ ọba yọ ọ́ ṣe nìkan ọmọ tó bá ń ṣe lójú ara. àwọn èèyàn yáwó èyí lábẹ́ wípé nígbà tó bá ní kẹ́yìn wáyá wá nílò láti bọ́ ta ọ̀rọ̀ àti àgbègbè wá nílò. àlẹ́ ìwọ̀n bá àgbà wọn nira wọn bá àgbà wọn kọ bẹ̀rẹ̀. àwọn ọmọ àwọn ọmọ onídàá láàyè náà. ó dàbí wọn gba bẹ́ẹ̀ ni kódà tó má jòwó gẹ̀ kó má jòwó gẹ̀ ká má jòwó gẹ̀ à ní owó kẹsẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tó ní pé ẹ̀ẹ́mọ ẹ̀yìn mẹ́wàá tí ẹ bá tẹ̀ ya one million bí ẹ bá ya ẹ̀ẹ́kẹ̀ máa lọ sí ọ̀fíìsì lọ́sẹ̀ kan. torí ọ̀wọ́ tí wọ́n ṣe náà ó ká tó jọ fóònù owó ká jẹ sí nǹkan ló ó ti di kí ni nígbà tó sọ pé kó lè kọ́ ọ́n yá rọrùn pa ọ̀wá gbogbo yíyá tá a bá yá yẹn ní nǹkan tẹ́yìn tó yá wa sọ pé àwọn náà wà lọ́ba ń tẹ̀lé ìlú ó ti di àrà ìyàwó àti sùúrù bá ọ̀rọ̀ wa jẹ́ nìyàwó ọlọ́wọ́ wa jẹ́ lọ́sọ̀ọ́ lẹ́sọ̀ọ́ nínú àwọn pé ojú lójú ọmọ náà láti kì á mọ̀ nínú sọ́kìlà àwọn ọ̀pọ̀ náà sọ pé lẹ́ẹ̀dà àtàlù lẹ́rìn àtàlù ìjẹun àwọn ọmọdé náà ó pè àwọn náà ìjẹun náà ìpè ẹsẹ̀ ìjà wà ní olùbádùn nínú ìbàdàn tó wọn bá yẹ fún un kí lè fi ọ̀rọ̀ iná lọ àkọ́dé àwọn ọmọ náà kálá ìgbà gbogbo ìbádùn pátá òun ṣe lé òkú káfíń torí ẹ̀ ìlú yóò gbádùn àyè gbogbo fún ọmọ experience ló ayé ìdáná sí ẹ. Ìṣòyí ní ìbá ti jẹ́ kébìrì kò sọ̀rọ̀ nǹkan tó lè dá wájú ọlọ́run tó lè pọ̀ tó kú fún ìjìdá. Làdá bá bá bẹ́ẹ̀ làdá bá tẹ̀lé kúkú ẹ kébìrì tó bá kú lórí kúkú rẹ̀ níbi níwọ̀. Ẹ̀yin lọ sí lọ́wọ́ ẹ ti fẹ́ fúnra bẹ́ẹ̀ lóko ẹ̀tọ́ bá lè tìlẹ́ tí ò bá tó bá tó bá lọ́nà ọ̀rọ̀ ìjẹ́ náà ni ó wọ̀ níbo ni ó iná ni ó wọ̀ ẹ̀ bá yá pẹ̀lú àbí ẹni bọ́ọ̀lù tó bá ṣe ìbẹ̀rẹ̀ ó jẹ́ mùsùlùmí ò kò jẹ́ mùsùlùmí ò tí ò bá tó tú bá ní ìwò rẹ̀ tí ò sì níyà sí ìyá jẹ́ àdùnnú ìyá àdùnnú. kèbèrí ó wá jẹ́ kèbèrí ó wá kèbèrí ó wá kùtì ó wá ní àá yóò jẹ gba ọjọ́ ìgbà tó tí ìbá rẹ yóò jẹ tí ìbá rẹ yóò lọ lẹ́gbà tó bá tẹ wọn ìyá wọn ẹlẹgbẹ́ ilé wọn ó yí lẹ́nu ìlú ìlú ojú ọ̀rọ̀ pèpè yóò kà sí ibi wọn sọ pé ẹ akọjú òkú pàwọ ẹ wá mi èyí tó wọn kọ́kọ́ lọ́wọ́ rẹ lọ́wọ́ ọmọ òkú ṣàlùwà kó ní sùúrù. ọ̀hún ẹ̀ka ló ń rí omi ìlú ọ̀hún. قالوا قالوا لبثنا يوما أو بعض يوم Ọlọ́run bá ní àwọn pèpè ní ìgbà wípé ó wò ọtọ́dún mélòó tẹ̀sí láyé. ayítẹ̀yìn bá bàrà ní ẹ̀mú tí ó padà sọ sí kejì tó bá jọ wà nìkì yá pé ó ní àsìkò mélòó bẹ̀rẹ̀ láyé. náà wọ́n sọ wípé làbíyèsí kọ́lù làbíyèsí ìyàwó pé mo bá bẹ̀rẹ̀. gbogbo tá a lò láyé bí ọjọ́ kan àbí àbí kó mọ̀tò ọjọ́ kan gbọ́sẹ̀ kó lànà mi fàkójú ìyá yìí ànábì ní sọmọlọ ọhún alẹ wàhálà àlẹ ọsẹdà ànábì ní ayé yìí kò dàbí ìgbà tó yẹ kàn kú kà á bèrè sẹbi kà á bèrè sẹbi bí ẹ tó kàn kú lọ kọjá mi kàn láyé tá a lọ fi ṣàkóso ayé mi sọmọlọ ẹkọ ìtòlẹyà kà á yẹ kàn kọ àwọ lẹbi ní mọ ìgbélé ayé bí ẹni bá kejì lọ àjèjì yóò rí tó wà yìí o kò sígbà tó o lè lé ọkùnrin lọ bí kò ṣe máa yí ìrìn àlọ. àwọ ábẹ̀rẹ̀ tẹ̀sí tàbí kò kàn ní ìgbélé ayé tí ẹ tó kàn kọjá tó kàn kọjá tó kàn. yóò ṣe padà yìí ẹ̀fà ọdún kalílẹ̀ ẹgbẹ́dún mẹ́sì ní wọ́n wà wẹ́n ní láti ló ṣe ìtẹ̀lé fún wọn. tó wọ́n àtọ́ fi kọ́ọ̀lù ẹ lójú bá lọ ṣe bá ti fẹ́ lọ ẹ jẹ́ káwọn ènìyàn kàtó tó ṣèṣe nìkan ẹgbẹ́ wo ẹgbẹ́ wo sọ yàtọ̀ tẹ̀lé ẹ lù lọ́wọ́ ayé yẹn náà ló padà mọ sọ pé just like part of a day tàbí nǹkan tí o ju ọjọ́ kan lọ ayé tó wà mí àná nítorí ẹ̀ náà wẹ́fẹ́ àbí oníkàkà tó o bá fi ní lówó òwò gbà fún kékeré. ajé náà ni o torí ẹ ẹlòmíì kò sí nǹkan tí ò lè dá nítorí kó lè bá a mú un. النبي صلى الله عليه وعلى آله وسلم النبي ní sábà pé ayé máa ń lókè tó yá ẹ̀ fún un ọlọ́wọ́ kò ní fún kékeré yẹ yẹ ẹ̀ fún un ìgbà jẹ́ tó kọ́kọ́ lọ́dọ̀ náà tó bá wé ìyá ẹ̀ yẹ ẹ̀ fún un tó bá tó bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní fún kékeré yẹ àmọ́ tó tó bẹ́ẹ̀ ìwáyé ẹni mùsùlùmí náà tó ń dààmú ọ̀gá mú wa dúró mú wa dúró ẹ bá wo ètò ìfẹ́ láyé àánú sì lọ sí àánú ọ̀yọ́ lọ sí ẹ bá wo inú ìjà ètò lágbájá lọ sùn yìí àmọ́ kò ní wà kẹ́kẹ́ bẹ́ẹ̀ ní adẹ́sẹ́ ẹ̀kẹ́ kàmọ́dé mùsùlùmí àmọ́ kò sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni ẹ̀gbọ́n kò tọ́jú mùsùlùmí gbogbo àlámà yìí kò wá nítorí mùsùlùmí ní pàtàkì jùlọ kò yẹ kó jẹ́ mi àti ẹ̀ táwa mọ̀ wípé gbogbo ìta bá fẹ́ ṣe nínú ayé wa àti ìṣòro àlébìlà àmọ́ tẹ̀lé sọ́dọ̀ bá wà. قال إن لبثتم إلا قليلا لو أنكم كنت قال إن لبثتم إلا قليلا أسكت لا يبكي أسكت إلى يقول لا الإمام بابا عليه رحمه الله ó ní ìtumọ̀ tọ́lọ̀ sọ pé ń dàbí kùn nígbà kọ̀lẹ́là nígbà tọ́lọ̀ ń gbé àsìkò sẹ́nu láyé ó gbé sẹ́gbẹ̀ẹ́ àṣìyàmù wípé àlùyáàmù owó kò lọ ní àlùyé bẹ́ẹ̀ ni ẹ̀rí ló àdúgbò àlẹ́ kan fọ́tọ̀ sí wa àdébí nígbà tó ọmọ ẹni bá wọlé tán táwọn ọmọ ẹni àtìlẹ́lẹ̀ táwọn àwọn àtìlẹ́lẹ̀ tó ń gbà síbẹ̀ fún wọn ọlọ́run wa pàṣẹ tó yá ẹ lọ mú mọ́tò ìkú wàyí wá ní kábàṣì ó mú wá bí àdì báyìí ọlọ́run wa ní ẹjọ́ àlejò àwọn ọmọ ẹni ó yá wọ́n bá tú lọ́wọ́ wọ́n á pariwo láàmúhù bá dàgbà lẹ́yìn òní sunkún mọ́ ẹ̀rí lẹ́yìn òní kò sí kí sunkún mọ́ ọjọ́ náà fọ́ ìdúró pàkó ẹ̀ òdúró pàkó ọba tẹ́ ọlọ́run wa sọ nínú bí ìlú náà ti sọ àwọn àwọn ilé náà láyà mú tó fi ya wà láyà. wọ́n wá bí lọ́wọ́ àdébọ̀ àkàbọ̀sọ̀ àjànà mu àhàdùn ìjànà. nígbà tí wọ́n bí lọ́wọ́ àdébọ̀ àkàbọ̀sọ̀ bá àlùfọ́lá àjànà mu àhàdùn ìjànà. àwọn ọmọ àdìjẹ́nà tí wọ́n mọ̀ sábọ̀ sùn. ṣẹ̀fẹ̀ yẹn bá láti o yóò béèrè ìgbésẹ̀ òkúta fún. sáàmù sùn lálùjẹ̀ náà àlẹ́bí ni àdánwò àkùlìmọ̀ọ́ àdánwò àkùlìmọ̀ọ́ ìfòòrò ọmọ ìyá lè fi ààlà òfin gbẹjọ. ẹ pé ayé tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ti àbíjẹ́lẹ̀ ọlọ́run sì fún wa. bẹ́ẹ̀ ni ayé tẹ́ ẹ bá jẹun gbọ́dọ̀ yàgbé àbíjẹ́lẹ̀ ìtẹ́ ẹ̀jẹ̀ láti jẹun náà ọ̀sẹ̀ lórí ẹ̀jẹ̀ láti tó ti bẹ́ẹ̀ ló máa yàgbé ló á ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ni ọlọ́run kó mọ́ ìbò wa. أنما خلقناكم عبدا أننا خلقناكم محافظة الله سبحانه وتعالى في أجل كل رسولة في أكثر بعض الجاي سوريا lára tó yẹ kó bíìsì tó máa nípa ló dáa tó bá sọ pé ọlọ́run ni ìbéèrè mi wípé sóòrò tó sọ pé ó kàn bá dá ọ̀sán lọ́sìn sóòrò tó sọ̀rọ̀ bá kàn dá ìtàn kò sí nǹkan náà tó náà bá dá sí òní kókó rídì tó wá fi dá ọmọ ẹ̀dẹ́ ìyàwó sọ́nà àgbọ̀nà ọ̀rọ̀ ọ̀kọ̀lá kò ní jìnnà wá sí ìsà ọ̀rọ̀ ní àgbà àti ìbùsọ̀ ánìlẹ̀rọ̀ ọ̀kọ̀lá ẹ̀dùkọ́ àtọ̀dá yín lásán ni. so kàn rò pé dídá tó àtọ̀dá kò kàn wá mọ́ kó kàn wá yé kó fẹ́ bè kó jẹun kó ta mọ́tò ló kàn wá sí láyé ẹ̀ eh, sọ̀wọ́ tó wá sí láyé nìyẹn kò kàn wá láyé kò wá níyì kókó tọ́lọ̀ sórí ẹ̀. ní àwọn ọ̀la ìrònú yẹn lásán jẹ́ ọyẹ fún kálukú jókòó lọ́sí lọ́dọ̀. àwọn ni afa àti ìlú àndẹ̀mọ̀ ọ̀la àbúlẹ̀ kò àmọ̀. bẹ́ẹ̀ kọ̀ọ̀rọ̀ bá a kàn darí lásán. wàhálà kọ̀ọ̀rọ̀ lẹ́yìn náà láàbù àbí ẹ rò pé ẹ ní fẹ́ padà wá bá wa kí ló ń gbé fún ilé ìlú pé ẹ̀jẹ̀ padà sọ́dọ̀ wa ọ̀rọ̀ yẹn ní ọ̀dọ́ náà lápadà sí ní àpọ̀lọ̀ sílẹ̀ àsìkò táwọn padà sọ́dọ̀ ọ̀gá ọ̀gá ẹnìkan ò ní fásitì lẹ̀ ní ẹ̀jẹ̀ ká sí kó tètè já ẹnìkan ò ní bẹ́ẹ̀ sì ni ẹnìkan ò ní fà á lẹ̀. àdébọ̀ bá hàmẹ́ sọ̀rọ̀ lọ́wọ́. النبي لا يموت نفسه حتى يستنجي bọ́lọ̀ ṣe wá dáwà yìí ní tó jẹ ní tó mú gbogbo ẹ̀ ló lòdì wọn lọ́dọ̀ náà torí tí ò bá sì pé ẹni tẹ́ ti tiẹ̀ kò sí ìpè irú àwọn ilé lọ àwọn ti jáde tó lágbájá tó lágbájá tó tí wọ́n ti pariwo tó ti kú wọ́n bá wọlé wọ́n bàbá lórí ìlú a ní ọmọ ọ̀bọ̀. Ṣé ìwà mo kọ́? Wọ́n yẹ kò fún ẹ léwu ní. Yọ àmúkì òtọ́, yá àṣẹ, yá àwa kúndà. Orí kókó bùtì ó lù. Àlọ́ bí sọ bẹ́ẹ̀, lẹ́yìn ẹ̀mú ìtàn ẹ̀mí kan ò ní kù láyé láti àyẹ̀ tẹ̀sílẹ̀ àgbà tó bá tó kọ̀m̀pìtì àríṣìkì rẹ̀ tọ́nà nínú ìjì láyé tó náà padà sí ìjì láyé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn rẹ̀ tó já fún pé ó kó iṣẹ́ kalẹ̀ ẹ̀rọ pẹ̀lú mi àkọ́kọ́ náà láti kọ́kọ́ mi lè kó tó ṣẹ ó ti ṣe wọ́n wọ́n bá tó ṣe omi ló pa mí ní mọ́tàlì ìlànà torí pé tí ọ̀jẹ̀ ti pé kò gbọ́dọ̀ jẹ̀bi ìmọ̀. aláṣọ àrùn ọ̀gá náà ó ti fi káyọ̀tì bá ṣèlú àìlú wa kó o máa rò ó ò ní padà sọ́dọ̀ ọ̀nà àgbèrò tí ò èrò tí ò ní ràn ọ́ lọ́wọ́ èrò tí ò ní jẹ́ kó o gbọ́dọ̀ dáadáa lórí ọ̀rọ̀ níbo ló wá fẹ́ sájà. صلى الله نعم وتعالى الملك الحق لا إله إلا هو رب العرش الكريم وتعالى الله الملك الحق ọba òdodo àmọ́ sọ̀hárà ọmọ sàárà ọba tó lọ kẹjá sí èlé gbogbo tó ní kálukú ló fi ní kàn án lábùkù sọlọ ń bímọ ọlọ́run yọ kó bẹ̀ ní àbùkù ẹlẹ́ta lọ́kàn lọ́lọ́run àbùkù ní ẹ̀dá ó àbùkù ní kó sọ fọ́nà ọba náà sọ fáwọn ọ̀rọ̀ ọ̀tá nígbà tó dá tó dá tó dá ogun ayé ìtàn ọwọ́ rẹ̀ ẹ́ ọwọ́ àgbẹ̀yẹ sì tura ìwé ara rẹ̀ yà kú bẹ́ẹ̀ ni mo sọ pé kó kú wá sí ìdílé ìjọ pípa bàtà ànàmọ́ àlùmọ́ ìpìlẹ̀ kan ọba òkú tó gẹ́gẹ́ ọba olùjọ́sìn tó gẹ́gẹ́ olùgbàjọ́sìn gẹ́gẹ́ àlùmọ́ ìpìlẹ̀ kan láyé láyé láyé kò sí ìdáhù ìfẹ́sẹ̀ ní ìdáhù ni gbogbo tó bá lọ sẹ́sẹ̀ fún ìdáhù èyí tó wá rí ìlú bẹ́ẹ̀ tó jẹ́ òdodo àmọ́ rọ́pùn àwùṣe ìtẹ̀lé ọlọ́run ló fi àdáwà ṣe tẹ̀lé ẹ̀ pé ó kì í ní tèèyàn pé kíkọ àwọn akábájọ́ mọ̀ bàbá ẹ̀ rí pé tí wọ́n bá fẹ́ tí wọ́n fẹ́ kí ìdíkúlé wọ́n ní àgbàlá àdíkúlé ojú okùn bàbá ìròyìn rẹ̀ torí kó tóbi ó sì pọ̀ ó tó ní tí èèyàn ti ṣe fáàrí àlàárùsù ọ̀rọ̀ náà pọ̀ àlàárùsù ọ̀rọ̀ ó lékè ó pọ̀ wọ̀nyẹ́ ìgbìlú àrùsà rọ́pìkà mélòó sàmọ́ àlàárùsù ọ̀rọ̀ náà bá mọ́lákùn méjì mọ́láyíkà méjì àwọn ló gbé lọ ọ̀kọ̀ọ̀kan wọn tẹ bá fẹ́ rìn láti bí ìdíkà wọn sí kejì ìrún ìrún àìmọye ọdún eré àìmọye ọdún lẹ́rìn èjìká àwọn báyìí mẹ́jọ orí ẹ̀ ló wá gbé ọ̀la ọ̀sùn ìtọ́lọ̀ kan sọ pé rọ́bù là á ṣe ìtẹ̀wé wípé àdára sí tóbi. Nàá àdìgbà tó ìtàlára sí bá tóbi tó báyìí ẹ́ fún ọlọ́run tó jáde àìsàn wá sí. abdullahi náà bá ó ní alárùsù àtàlórí alkùrìsì mọ́ọ́dínwó kọjá lẹ́yìn rahman kùrìsì ìfúra rẹ̀ jẹ́ wíyẹn ó ní ààyè ìtọ́nà ọba náà ló ń jẹ́sẹ̀ lásán ní kùrìsì. ẹ́ ń gbọ́ wá rẹ̀ kò sí nǹkan ẹ́ kùrìsì wá sí àpèjì yìí ó àwọn gbogbo ayé àyè jẹ́ ìfá mi ní mo mọ̀ wípé tí wọ́n bá ní àbọ̀wọ̀ àkìbáwò yàrá àkìbáwò lè kó ìlú sọ ẹ̀ tó jẹ́ kò ní ṣe déédéé àfíjà tó fà kó pé lálàáfíà lọ sọ fún ọ kó sọ wípé ọlọ́run bá bẹ nínú sọ́gbà tó o bá ní ọlọ́run bẹ nínú sọ́gbà ìgbéyé bí òun sọ pé sọ́gbà tó ti dọ̀rọ̀ ọ̀la balilá alùpàdánù wọ́n ta àlọ́ fọ́kọ̀ sàmọ́ òkè téńté sọ́gbà náà bá wà náà ومن يدع مع الله إلها آخر لا برهان له فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون ولو أن تجد ومن الكلمة يدعو مع الله إلها آخر تبلغ ممكن مع الله tó lọ́ọ́ pe ọba bíi mọ́ àbọ̀ torí gbọ́ báyà lè pè torí wọn lọ sọ wípé ẹ̀sìn ẹ̀ wájà fi kí ọ̀run tí ẹ̀ wájà fi kí ọ̀run tó tó ń lórí òkè tí ẹ̀ wájà fi kí ọ̀run tó tó ń bọ́ sọ pé ewu ewu náà déwájú rẹ̀ wú ọdún rẹ̀ rè ló pọ̀ lẹ́yìn. gbogbo àwọn ọgbà náà lọ yẹ ó fi ọdún lọ́dún sọ́ba mi ọmọ ìgbẹ́ni lọ́wọ́ mọ àlùmọ́ọ́dí ìlà ẹ̀yìn àràkọ ẹni tó bá tún lọ yóò fi fún nǹkan bí lẹ́yìn àlùmọ́. ṣé kó bá kọjá àwọn àwọn ìyá àgbàlagbà sọ̀rọ̀ òye yẹn ọjà ìyọ lẹ́ẹ̀mí o ìyọ lẹ́ẹ̀mí wẹ́jì nǹkan ó ti wẹ́jì nǹkan ó sọmọ mi o. ọlọ́run wa mọ̀ ìjẹ́ ti kò máa lọ ìlà ẹ̀yìn àràkọ kò jẹ́ mùsùlùmí kó o tún máa yọ ṣọ́ọ̀ṣì lọ kò jẹ́ mùsùlùmí wọ́n tó ń bá ọ lórí òkè ìbìkan òní wọ́n ní kí lọ́ọ́ wáyà ní ilé ààbò gbígbàdúrà mọ́ wọ́wọ́ ọlọ́ba ní pàmò àbúrò káàmì lápò òní lágbàá ìwájú rẹ̀ òní láwùjá ìwájú rẹ̀ nípa ìlọ́lọ́sìn máa bò ó lórí àwọn gbogbo bọ́lá ó ti kò síbi tẹ̀ gbẹ̀dá pé eléyìí díẹ̀ eléyìí díẹ̀ ni ọlọ́run ìwọ ìwọ sì fi gbogbo ẹ̀rọ ṣùgbọ́n o ìlà òǹlà yóò fi àpò lè ka àpò gbogbo ló bá jẹ́ kékeré ìfọ̀ òǹlà wọn ò ní là níwájú irun kékeré ò ní là wájú irun mọ jẹ kékeré mọ ní làlá kékeré mọ sì fi kékeré ẹni tí ò bá ti lọ sí àjọ àwọn àgbà irú bí ò bá máa ṣe àwọn onímọ̀ sọ pé àlùkùkù mílàtọ̀n wá ìdàtọ̀n mílàtọ̀n etí ò bá àríkú máa ṣe ìlànà ọ̀kan náà gbogbo ẹ̀kú fúru náà kú fúru náà gbogbo ẹ̀ pátápátá. wọ́n fún mi fi ìgbẹ̀rù wa àrùn àrùn àṣeyọrọ wọn ọlọ́run wá pàdé láti ìlú àdébí àjọ àtọ́ ọ̀gbìn ìlú ọlọ́run bá ní ìlú ọlọ́run.

àtùwà àwọ̀ alákòókò tó lè kọ́ níbi. ẹgbọ́ ara àwọn ọlọ́run náà kọ́ níbi yá ìbáàdì tẹ̀sí ìlànà ọ̀pọ̀ àlà àwọn ènìyàn láti kọ́ra tó lọ ìgbà ìgbà ayé ti rò gbogbo ẹsẹ̀ tí ó bá tẹ̀lé ọlọ́run bá tẹ̀lé ọ̀pọ̀ ọlọ́run bá bá tẹ̀lé ọ̀pọ̀ ọlọ́run ọlọ́run bá tẹ̀lé ọ̀pọ̀ ọlọ́run bá bá tẹ̀lé ọ̀pọ̀ ọlọ́run bá tẹ̀lé ọ̀pọ̀ ọlọ́run bá òun tá a ṣe tá a fi ní rọrùn lọ nígbà tó níwájú olóṣèlú bàtà sí ìyàwó ọlọ́run ní adébẹ̀rẹ̀ ọlọ́run tó sọ wọn bẹ̀rẹ̀ ọlọ́run tó dáa tó tó wà pẹ̀lú wọn. sábà gbogbo ayé àmì pátápátá nínú àwọn ọ̀pọ̀ tó lè má ṣe èyí tó yí ju alẹ́ sílẹ̀ wò jẹ́ kẹ̀kẹ́ níwájú ọlọ́run. èyí àwa náà kà wọ́n fún ọlọ́run tó dáa kà nínú ẹ̀kọ́ sàkóyè yìí àti ìṣẹ́ àwọn ìṣọ̀lù tí lẹ́mùn àbí ìjẹ́ kí ẹ̀sìn kò sọ ìlú ìlà. kí ìyẹn lọ fà wọn tí bá fi èsì ọmọ ọdún ọdún yẹn ẹgbẹ́ ńlá ni o ẹni ọlọ́run bá yọ àwọn ẹni tọ́ nígbà tẹ́ ń fi wọ́n ti lè yẹ láyé òun rèé o ilé ìjẹsẹ̀ ìṣòwò òbòmìnira òbòmìnira ọ̀dọ́ mo wá ń sọ lẹ́sọ̀ mo wá ń sọ lọ́lẹ́sọ̀ lé wípé nǹkan méjì ni ọlọ́túnkọ́ tó ń dúró pé òun bá wọn mú sẹ́yìn pé yorùbá ní àjẹgbodò kọ́ ẹ̀ kókó kọ́kọ́ bá wọn mú sí náà inú kọ́kọ́ bí wọn kó kọ́kọ́ bá wọn ṣàtúnyẹ̀ tó ọmọ ẹgbẹ́ náà já ìwọ náà ló ń lọ sí lọ tó ẹlẹ́ẹ̀kejì wa bí ojú wa lọ sọ pé sẹ́yìn ti ìta àbùsí ni ìbàjẹ́ ni ìṣẹ̀dá àtọ̀rọ̀ yìí yọrọ wà láti ṣàlùwà tó dáa tó sọ̀rọ̀ wà níbẹ̀ wọ́n lè gbé tẹ̀lé wọn lè mọ́ láàbù ní làwọn àfihàn déèyàn bá ti kékeré ìyóò kàn wé ìjọ tó yẹ. nínú àǹfààní ẹnìkan bẹ tí mi ní dákọ̀ rẹ̀ nínú àwọn oníjà gírígì àgbẹ̀rẹ̀ gbígbà àmọ́ ojú ti gbígbà ó ti dàgbà irú àwọn afẹ́fẹ́ tí wọ́n bá dá òun gbàgbá lágbájá oníkálukú wa kò sẹ́ni kẹta tí ò lè lọ́wọ́ ṣùgbọ́n mo wá gbẹ́rẹ́ lè lọ́wọ́ lọ́ka kí ni wọ́n dàgbà lé yìí ìṣú ìtẹ́lẹ̀ ló ti wá lọ kọ́ òtẹ́ẹ̀lì ó sì ń ta àwọn òtẹ́ẹ̀lì èyí tó ń dé wù lẹ́nu ní sẹ̀tẹ̀ ń kọ́ òtẹ́ẹ̀lì pé òun gbọ́dọ̀ fi ìtàn lọ tó wọ́n lè lọ́jọ́ àná mo ní àǹfààní kọjú orí ìlú ẹjọ́ pé bá a bá ní akọ rẹ̀ lókè àìlú ọ̀sẹ̀ pé ah, àwọn eléyìí àti pé a tún bá lè o sì ní ẹnìkan sọ fún mi pé ó mọ ń pọ̀ bí èdè gbogbo àwọn òṣèlú tó ń kọ ìkọlọ̀ tó borí yóò ṣe ó sì ń ta àwọn ó sì ń ta àwọn jáde lẹ́nu lẹ́ẹ̀kan. ẹ ẹ gbẹdúgbà lórí rẹ kò lè tó bá ti kú nígbà tó wà ní ìgbà tó bá ti kú nígbà tó wà ní ìgbà tó àǹfààní wà tó tọ́jú orí ìyẹn bá yọ ìyẹn lè padà ní padà ṣe láyé ṣùgbọ́n tí èèyàn bá tètè kí yóò kẹsàn án lọ́wọ́ lẹ́yìn nígbà tí O bá fi ṣùgbọ́n olóògbé pé tọ́lọ̀ máa jẹ́ pé àti àyà tó wà káwọn oníṣẹ́ sí ìmọ̀ ọ̀sẹ̀ pé àyà yìí ọlọ́run ti jàre gbogbo èèyàn tó o bá fi pé sixty tó o bá fi ń dáadáa ṣe láti jáde wájú ọlọ́run. lẹ́jọ́ fifty òrìṣẹ́ ní thirty o tún lọ bí mẹ́wàá sí o pé forty òrìṣẹ́ o tún lè mẹ́wàá sí i. ó pé fifty ó mẹ́wàá sí ó sixty ó rí kí wàá lọ bọ́ wàá lọ bọ̀ sọ tó ní ẹ mo fẹ́ dáadáa yìí pẹ̀lú mi fẹ́ sọ fifty years. ẹgbẹ́ ayé tó bá hàpọ̀ hàn tó ìlú láì máa padà dé ẹbí pé ó yẹ kó kálukú àwọn pẹ̀lú ìfarajúbà àwọn ọ̀dọ́ táwọn ní láì ká mọ nǹkan tá ń ṣe tó a lọ opportunity. tó bóun ni wò ṣe nílé kí sàràwí mọ̀kànlá òtú àwà owó ọmọ owó ọ̀tún àwà. òní ìnà fún west side ọwọ́ àdìgbìtà rọ̀ wí ọ̀nà òjòkú lẹ́yìn tó ń tọ́ mọ̀ pààrọ̀ sí nìyẹn nígbà tó o bá lè dúró two hours níbi tọ́ lọ́wọ́ bá níbi tààrọ́ wì tó bá pé tó bá pé fífi nǹkan. àbẹ̀lọ́wọ́ mọ́tà ìfúnwálé ọ̀la kọ́lá pẹ̀tù ní kọ́lá lẹ́kọ̀ọ́ وسبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته Thank you. orí ìpàdé sọ pé tó bá fi aláwọ̀ yẹn ládàá èdè ládàá táláwọ̀ yẹn bá gbà kí ìwọ tó kó gbogbo ẹ̀ láwọn bá náà. tó bá jẹ́ pé táàlì ìyẹn fún ìyẹn tó ń bá iṣẹ́ olórí náà ló ta ládàá fún wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ilé ìlọ́sùn wà lórí ẹ̀ lẹ́yìn ìfẹ́ sani bí àlọ́ ní sọ pé tó bá fún aláwọ̀ tó bá ṣe lẹ́nu lọ́bí sọ́dọ̀ bá àwọn ìsàlọ̀ pé pé ilé ẹni rẹ̀ ń kọ́ déédéé ẹ̀sán tí aláwọ̀ yẹn gbà lówó sọ fún òun náà bí èsì kí ẹ ti lẹ́nu àti ẹ̀sán kí ẹ̀rìn tó lẹ́lẹ́ àfẹ́kì ẹ̀sán ti lẹ́nu lẹ́nu tó àdéhùn wà lórí ẹ̀sán kí ṣùgbọ́n ó jẹ́ àwọn ṣe wẹ́sùgbọ́ yẹn kò kan àwa kò lé kó mọ́ ní ìtura bẹ́ẹ̀ ni òní lọ́nà ìtura kò ní tó ń béèrè ní wípé lẹ́nu dọ́rẹ́ta pé ẹnìkan ó gbé ọmọ tó ń bí tó mú kúrò níwáyé pé àwọn àtẹnìkan wá jọ ń sọ̀rọ̀ lẹ́nu dọ́rẹ́ta yìí ẹni yẹn wá ní tí kò ní tẹ́lẹ̀ pẹ̀lú wípé àyè tọ́mọ yẹn ti jáde àyè ẹ̀gbẹ́ tó kò lè tẹ̀lé àti ó ṣẹlẹ̀ àti kò ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọ̀sán yìí òun kọ́ la òun kọ́ la mùsùlùmí ti gbé mọ́ ẹni òun kọ́ la ti tẹ̀lé wọn. àwọn táà lẹ́bi ti sọ òun láti lé òun náà láti lé ìgbàgbọ́ òun láti lé ìgbà ẹni òun táà lẹ́bi ti sọ nìyí. gbogbo àwọn eléyìí àwọn òbí jẹ ẹgbẹ́ ti ọmọ àti lẹ́yìn tó ṣẹlẹ̀ nígbà àdéhùn ìfọ̀rọ̀ tó jẹ́ ìdíjà àti ìdá tó ṣẹlẹ̀ táwọn sábà tó jẹ́ kàránú kò sí gẹ́gẹ́ bá tó ṣe lọ́wọ́ àwọn ọmọ àwọn. ṣé ẹ̀rí gíga ló dáwọ́? Dá? Alaikum salaam.

nígbà wá tó bẹ́ẹ̀ wọ́n á ní ókè ìgbà táwọn jẹ̀ náà pọ̀ jù tá a ṣe ni pé ẹ fídíò ẹ ẹgbẹ́ fẹ́yàn mẹ́wàá ẹ fídíò ẹ kẹni tí ó rí ẹni tó ẹni tó gbé wá ó rí pé wọ́n gbé fẹ́yàn mẹ́wàá ṣùgbọ́n nígbà wá parí fídíò ní àárọ̀ ẹgbẹ́ kìíní rẹ ẹ̀yìn ìfẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ lọ́lé wọ́n wá pé fún wọ́n wá pé láàrin wọn pé láàrin wọn. sọ wípé kò ìdí tó jíjẹ́ ló pé náà ní kí wọ́n fi sọ pé ó ti kí ẹni tó kàn ṣe kíkí pé pé yẹn náà so that ìyẹn ó sọ fún yẹn pé a ah, àwọn èrò tó ibi tó gbé nǹkan mẹ́wàá yẹn yà definitely tó o bá ó máa lọ pẹ̀lú àìdíà àwọn tó wọlé kẹ́kọ̀ọ́ yìí nítorí wípé sábà tó bẹ̀rẹ̀ mẹ́wàá àwọn kan sọ pé àṣẹ wà bẹ́ẹ̀.

oníbẹ̀yẹ̀ lè máa lọ́lẹ̀ rí bẹ́yẹ̀ lè máa ta ọjà ra ọjà ní ọ̀la tó ayé ti kò ní ìta náà tó kò sí èyàn lè tajà lọ́la èyàn lè rajà lọ́la lókùgbà tí amúnú bá wà bẹ́ẹ̀ nígbà tó ní amúnú mi fọkànbalẹ̀ kò ní sí láàrin ẹni tó ń ta àtọ̀tún ra torí pé tó bá yẹ pé life and direct náà la bá Islam ló kọ ká ara wọn so tó bá dé orí social media náà èmi yẹn ti wà bẹ́ẹ̀ pé a gbọ́dọ̀ jàǹbá ara wa lókùn ìgbà tí o bá ti di pé à ń jàǹbá ara wa ní ní ibi tá ń tà láàrin ara wa ilé ìgbésí ìtọ́jú pọ̀ fún wa láti ṣe kárakáta náà ọ̀nà àlà tábàtì lè pa òfin káràkátà àbápamọ́. náà lè zọ́ọ̀kùn lọ kẹrà gba tí a mú pàdé tó ló kílì sùn wọn lánàá kọ́nà tó lè kápẹ́ lára wọn. oníbèrè wọn béèrè nípa ẹ ó wú lágbájá ó dàbò sí lágbájá pé a lọ ń fara pọ́ sọ́nà bíbá yìí ọ̀tẹ́ni kẹta nínú wọn kí òfin fara pọ́ lé àwọn ibi tí lọ́sọ̀ àdìsí ìlú àti ojú ilé ìlú ilé ìjẹ́ títí àlẹ́ yìí káwa náà wà padà sábà ká sọ̀rọ̀ àwọn púpọ̀ ká sọ̀rọ̀ àwọn dáadáa gbogbo tó bá wá já pítà lọ́ba rẹ̀ pé á ah, àtúntò wà nígbà yìí ká tètè ṣe káwọ́bà. torí pé gbogbo táàlọ́ bí káyà ní ìtọ́ sọ̀rọ̀ lọ́wọ́ fún wípé òjò pé kúdà tí òjò bá bẹ̀ náà. Tẹ̀sí ẹ̀ bá wọn lè fi kúdà ní gbọ́dọ̀ Ká má sì ní pé ah, àbẹ̀wọ̀ ni àbẹ̀wọ̀ ni ah, àlájọ́ ìfẹ́ sọ̀rọ̀ ẹ lọ fún orí ìka rẹ̀ padà. Tẹ́lẹ̀ bá ti jú ẹ̀ fún ìdọ́rọ̀ ọ̀fíìsì lálùkì àwọn ọ̀nà. Ẹ̀hẹ̀ ẹ fún ẹ tètè fún orí ìka rẹ̀ láyé kápá nínú jù. Gbogbo ọ̀nà tó àbí kejì tó bá já sí pé a bá kú sí àbòsí lọ́dọ̀ ọ̀dọ̀ ìyá wa ká gbìyànjú ká yọra kúrò. Ìyẹn ìyẹn sí àtàlùkù wa. Ẹ gbìyànjú ọmọdé wa pé tó yẹ pé àbá lọ sí hajj kódà àwọn tí ọ̀nà tó bá ń bọ̀ yìí yóò ọ̀nà tó bá ti ń bọ̀ iṣẹ́ olóore ńlá kan tá a mọ̀ bí abẹ́ dáwọ́ ní bá ti ń tó àsìkò kábíyèsí gbogbo tó bá lè kọ dínà dáadáa àtẹ̀kọ́ àjọ bí òun wà lánàá. ó jà sí pé àárọ̀ ti ṣe àlùfáà ṣe a sì ti fẹ́ báwo ìyẹn ni fókàlù ti lọ wa pẹ̀lú ẹ̀ tí gbogbo gbà láti tó sì lẹ́tọ̀ọ́ sí ìlú àti kó lẹ́tọ̀ọ́ sí ìlú gbogbo kẹ́yẹ àmọ̀ kálọ̀ àti àlàfíà gbogbo ọ̀rọ̀ mi ní ọ̀rọ̀ ẹni tó ṣe ìdáwà nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ lè lọ́wọ́ ẹni tó ṣe ìdáwà àwọn àkọọ́lù gẹ́gẹ́ bí ìwà aládàbí nígbà tí wọ́n bá ṣe ìbánisọ̀rọ̀ lọ́wọ́ wọ́n bèèrè wọ́n ṣe ìkọ́lẹ̀ ìlú ṣèkì àbẹ̀lẹ̀ ìjọba ṣèkì àbẹ̀lẹ̀ ìjọba àti ọgbọ́n ńlá. bí èèyàn bá tó lè dá lẹ́kọ̀ọ́ láti tẹ̀sí ìkọ̀ àrùn ẹnìkan tó wá ń bí àgbọ̀ lọ́wọ́ wọn kà sí pé nínú tí ó fi ṣòro bá lè gbé ìgbé wọ́n yà pé Ìgbàlódé ń jà lọ́wọ́ ọlọ́wọ́ wọn pé fún ẹgbẹ́ tó sì kẹ̀lé dákẹ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá àjẹkẹ́ nínú ìgbẹ́ ọlọ́wọ́ àlọ́ wọn. Ó ṣàlẹ̀ kan.